ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Ramadan Kareem gbogbo ń gbẹ́ràn àfa wa tí a ti ń gbẹ́rùn látara àfa Sheikh Abdulateef Ọmọlóye àwọn ni wọ́n ti yanjú ọ̀rọ̀ fún wa nípa ọ̀rọ̀ ogún pínpín sẹ́rí pé nǹkan tó gún kó sínú nǹkan tó pọ̀ ni àwa bá a dírọ̀rọ̀ wàsíyà àsọsílẹ̀ òkú wọ́n ní gbogbo àsọlẹ̀ tó kù bá sọ pátápátá kò gbọ́dọ̀ ju one third gbogbo tó fi lẹ̀ lọ tó bá di pé àsọsílẹ̀ bá ti ń ká gbogbo ogún lẹ̀ ti ń kó lẹ̀ ẹ̀yìn àfa àwọn ni kí ni solution tẹ́sí sílẹ̀ lọ́dọ̀ ẹ̀yìn àfa àwọn àfa fẹ́ sọ bísí àwọn nǹkan tó dì mọ́ ọ̀rọ̀ àsọsílẹ̀ sẹ́ńtà sọ yẹn èèyàn ó ti kọ wíìlì lẹ̀ ẹ bá mi rẹ́ nìyí maka ẹ bá mi sílé ẹ bá mi sílé àwọn kan bẹ̀ ni pé ẹ̀sìn jẹ́ kó yé wa wípé tí òkú fẹ́ sọ àsọlẹ̀ nínú ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó jẹ́ pòun lónìí hmm. nítorí nínú àwọn mistake tó máa ń ṣẹlẹ̀ nínú Islam ẹlòmíì lè jẹ́ chief imam mọ́sálásí afẹ́kú awakàkọ́lẹ̀ lórí mọ́sálásí yẹn báyìí ni kẹ́sì báyìí ni kẹ́sì sọ àpẹ́kùn sọ lónìí nítorí oríṣi kìíní yẹn máa ó ti da oríṣi nǹkan lélẹ̀ ìka mi pé ìmáàmù ti tàkọ́lẹ̀ pé ibi báyìí la gbọ́dọ̀ sùn sí hmm. ìmáàmù ti níbi lóun gbọ́dọ̀ sùn àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lágbájá báyìí ni kó máa kírun lágbájá báyìí ni kó máa kírun tó ń bá ti kú tán kò sí nǹkan tó kan etí ìbá ṣe nǹkan èèyàn èèyàn ò kí ń kọ àkọsílẹ̀ lórí ẹ̀ èèyàn ń ṣe wíìlì lórí ẹ̀. sẹ́yìn èèyàn ò lè ní mọ́sálásí ni. tó bá yẹ pé lóun ló ní hmm. ó sì yàtọ̀ ṣùgbọ́n mọ́sálásí jẹ́ mọ́ hmm. tó bá yẹ lọ́lá mo ti filẹ̀ fọlọ́ kò sí tó kẹ̀ mọ́. kò sí tó kẹ̀ mọ́. Hmm. ẹ wàá ní ìdíkọ̀sẹ̀ tó wá máa máa kọ kinní kankan lẹ̀ pé báyìí nítorí kinní yẹn ó padà dá fìtínà lẹ́gbàá tó bá kú tán. so wọn akọ́rọ́gbọ́dọ̀ wò ó kó jásí pé tí òkú ni ló fẹ́ kọ àkọọ́lẹ̀ lórí ẹ̀ àkọ́kọ́ hmm. ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ kó jẹ́ ẹni tó kù kọ àkọọ́lẹ̀ lórí ẹ̀ tá a fẹ́ pé a fẹ́ implement àkọsílẹ̀ rẹ̀ yẹn kó jẹ́ nǹkan tó jásí yàní ó jẹ́ nǹkan tí sẹ̀rí àfọwọ́sí òkú òwòrọ̀ kàkọ́lẹ̀ ń sìn pé tí n bá kú tán o ẹ bá mi kọ́ ilé ọtí àbílẹ̀ aṣẹ́wó hmm. káwa náà wá pa fẹ́ implement ẹ̀ là no ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó já sí pé yóò kálàáfíà bá lù ú hmm. nǹkan tọ́lọ́run tínú ọlọ́run dùn sí ńlò kó kọ àkọlé àwọn ọmọ òrukàn ẹ bá ń kọ́lé fáwọn ọmọ òrukàn ẹ bá ń gbẹ́ kànga fáwọn èèyàn àti mi báyìí báyìí báyìí ó bá mi sọ̀rọ̀ mọ́kà ẹ bá mi ràn lọ mọ́kà hmm. tí ó jẹ́ àwọn nǹkan tó dáa tọ́lọ́run gan fọwọ́ sí ńlò kó kàkọ́lẹ̀ lórí ẹ̀ èyí tó tún tẹ̀lé yẹn òun wá ni pé gbogbo àkọọ́lẹ̀ tí òkú bá tó bá kọ àbásọsílẹ̀ tó sọ pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí pé mo sọ ká tó ká tó lọ ó gbọ́dọ̀ fi hududi thuluthi li baqi min ba'da at-tajhiz wa sadadi ad tá a bá san gbèsè tán tá a dẹ̀ ti sin òkú tán yóò jẹ́ gbogbo ohun tá a pé àsọsílẹ̀ tá a fẹ́ múṣẹ yóò wà nínú wọn tọ́jú gbogbo ogún tó fi lẹ̀ hmm. so but àwọn afẹ́sìn jẹ́ wíwá wípé tó bá ti di wípé àsọsílẹ̀ òkú tó kù sọ ó bá ti pọ̀ ju wọn tọ́dù yẹn lọ àní implement ẹ̀ hmm. ẹni tí wọn tọ́dù ó bá ká ẹ̀ là á ṣe implementation rẹ̀. so a lè rí nǹkan pín. a lè rí nǹkan pín. ibi tó ti lè já sí pé a lè implement àsọsílẹ̀ tó kù sọ tó ju wọn tọ́dù lọ òun ni tí ò bá sáwọn tí ó jogun lẹ̀ hmm. Hmm. àwọn tí ó jogún òkú sí ẹni tó kú sí ọlọmọ kò lọmọ kò níyàwó kò nìkan. inú ọ̀dààmú àlùwáràsà ni wọ́n ń pè yẹn òkú lèèyàn tí ó jogún ẹ̀ tẹ́lẹ̀ náà idan gbogbo àsọlẹ̀ yẹn bí sẹ́wù kó pọ̀ tó ìbáàjẹ́ pé yóò kó gbogbo tárkẹ̀ tó filẹ̀ àwọn fẹ́ẹ̀sì ni ká ká go ọ̀ ṣùgbọ́n tí o bá ti sí yẹn là so ẹ jẹ́ ká wá padà sí alwarithun hmm, àwọn wo ni ó wá jogún àtogún wo ni wọn ó jẹ báwo la ṣe pín fún wọn hmm. Islam jẹ́ wípé alwarithun minar rijal nínú àwọn ọkùnrin àwọn ọkùnrin tí ó máa lẹ́tọ̀ọ́ sógún tó kú bá fi ó ní wọ́n jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún wọ́n jẹ́ fifteen tafusilan tábà fún ọ sí wẹ́wẹ́ tán ó ní ijmalan ṣùgbọ́n ní tafusilan láfọ̀síwẹ́wẹ́ wọ́n jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún tánjọ́kùnrin hmm. àwọn obìnrin àwọn jẹ́ mẹ́wàá hmm. tí wọ́n máa jogún so àwọn ọkùnrin mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ ni àwọn ni àkọ́kọ́ al ibna ọmọ tí èèyàn tó kú tó bí tó jẹ́ ọmọ bíbí ẹ̀ gangan so ó wà nínú tí ó jogún tó jọ ọmọ ọkùnrin ibnu li ibni ọmọ ọmọ bóyá òkú tó kú ọmọ rẹ̀ gẹ́gẹ́ tó jọkùnrin tó bí òun ò sí mọ́ ọmọ tóun tó fi ilẹ̀ tó tún jọkùnrin òun náà lẹ́tọ̀ọ́ tí ó gbà nu ogún hmm. ẹlẹ́ẹ̀kẹta bàbá òkú hmm. bàbá gbà nínú ogún ọlọ́run pín fún bàbá so bàbá bàbá òun náà wà nù ẹ̀ tóun náà ó gbà kódà ó tún wá jẹ́ bàbá bàbá bàbá bàbá so hmm. kó máa ga wọn ìyẹn sọ pé wàá yìí na alat darajatuhu kò sí bàbá bàbá mọ́ bàbá bàbá bàbá ló wà bí sẹ́wù kó great great great great grandpa gbogbo wọn náà bẹ́ẹ̀ náà èdè wọn lẹ́tọ̀ọ́ tí wọ́n gbà nínú àwọn ọkùnrin lẹ́yìn yẹn ló kó al-akhu shaqiq ẹni tí wọ́n jọ bókú papọ̀ lọ́mọ ìyá lọ́mọ bàbá tó jọkùnrin tó pé ìyá kan bàbá kan ló jọ bí wọn lẹ́yìn yẹn al ab ẹni tó jẹ́ brọ́dà ẹ̀ tó jọ bí wọn papọ̀ sùn wọ́n tó pé bàbá ló pa wọn pọ̀ tí dà wọn pọ̀ lẹ́yìn yẹn al-akh lewom ẹni tó yẹ pé ìyá dà wọ́n pọ̀ bàbá ò dà wọ́n pọ̀ bóyá màmá ẹ̀ ti bí síbì kan tẹ́lẹ̀ hmm. ó sì wá fẹ́ bàbá tiẹ̀ ọ̀ lẹ́yìn tó fẹ́ bàbá tiẹ̀ tó bí òun tán ó lọ lọ́kọ mi ló tún bí ọmọkùnrin míì síbẹ̀ òun náà lógún tí ó gbà níbẹ̀ so ibnu ẹlẹ akhi ashaqiq brọ́dà tí wọ́n jọ bí wọ́n papọ̀ lọ́mọ ìyá lọ́mọ bàbá bóyá brọ́dà yẹn ò sí mọ́ brọ́dà yẹn fọ́ mọ́lẹ̀ láyé so ọmọ títí ẹ̀ náà òun náà lẹ́tọ̀ọ́ tó náà gbà nínú ogún ẹni tó bá kú yẹn ibnu ẹlẹ akhi ab brọ́dà ta sọ pé bàbá ló dà wọ́n pọ̀ ìyá ò dà wọ́n pọ̀ yẹn tóun náà bá lọ́mọ tó jọ́kùnrin tó yẹ pọ́mọ yẹn ló wà láyé òun náà represent bàbá tiẹ̀ tó hmm. já sí pé bàbá kan jọ bí ohun àtòkú tó kú ọmọ yẹn náà lẹ́tọ̀ọ́ tí ó gbà hmm. so lẹ́yìn yẹn ló kan alaamu aṣakiku ẹni tí ń jẹ́ brọ́dà bàbá rẹ̀ tí wọ́n jọjọ́ ọmọ ìyá ọmọ bàbá àti ẹni tó ń jẹ́ alaamu leab ẹni tí ń jẹ́ brọ́dà bàbá ẹ̀ tó yẹ pé bàbá ló dà wọ́n pọ̀ kì í ṣe ìyá kan ló bí bàbá ẹ̀ àti hmm. ẹnìyẹn lẹ́yìn yẹn ló ku ibnul ammi shaqiq brọ́dà ta sọ pé ìyá àti bàbá jọ da òun àtòkú papọ̀ yẹn kò wá sí láyé mọ́ bọ̀ tó lọ́mọ hmm. ọmọ tiẹ̀ náà nípìn tóun náà gbà nínú ogun nínú Islam hmm. lẹ́yìn ló ku ibnul ammi al-ab ẹni tí ń jẹ́ brọ́dà bàbá ta wípé bàbá ló dà wọ́n pọ̀ kò kì í ṣe pé ìyá dà wọ́n pọ̀ òun náà ò sí láyé mọ́ ọmọ rẹ̀ tó bá ní láyé òun náà ló tàbí ọ̀gá tó ní owó tó kú ó ti sọ pé òun sọ irú yìí dọ́mọ lójú ayé ẹ̀ ọmọ yẹn náà so àwọn yẹn ń jẹ́ àwọn mẹ́ẹ̀ẹ́dógún nínú ọkùnrin tí ó jogún àwọn mẹ́wàá tí ó jogún nínú obìnrin so àwọn ní tiwọn òun náà lọmọbìnrin tó kú bí fúnra rẹ̀ ọmọbìnrin yìí bóyá náà tún wá bí kínú ni òkú tó kú yẹn ó ti lọ́mọkùnrin tẹ́lẹ̀ ọmọkùnrin yẹn ti kú bọ̀rọ̀ ọmọkùnrin yẹn ti bí ọmọbìnrin sáyé kó tó kú so ọmọ yẹn náà òun náà ó jẹ ogún òkú tí ó bá kú yẹn ìyá tó bí òkú òun náà múnú ogún ṣàrí pé yẹn ti yàtọ̀ fún tàwọn èèyàn tá à ń pín hmm. Hmm. nítorí inú bìlífù tí a ní pé ìyàwó ló ní gbogbo nǹkan àtọmọ so ìyá ò ní anything no Islam fún ìyá náà ní nǹkan hmm. so alijadatu ìyá àyà alijadatu lè omi ìyá àyà òun náà lógún tí ó mú ìyẹn ń jọ tí ò bá sí ìyá òkú tó kú láyé mọ́ tó jẹ́ pé ìyá rẹ̀ ló wà ìyá àyà yẹn náà ní tó ń jẹ́ ìyá fún ìyá yẹn náà lógún tóun náà ó jẹ tóun náà ó mú ìyá àyà ò ti wá síwájú ìyá àyà àyà ni ló tún wà islam ní bẹ́ẹ̀ bí bá ń ṣe ń lọ bẹ́ẹ̀ náà gbogbo wọn náà náà lẹ́tọ̀ọ́ tí islam ní fi wọ́n gbà bákan náà al-jaddatu li-ab ẹni tí ń jẹ́ ìyá bàbá so ìyá bàbá fúnra rẹ̀ òun náà lógún tó náà gbà al-ukhtu shaqiqa òkú tó kú sísítẹ̀ tí wọ́n ẹgbẹ́ ọjọ́jọ́ ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà òun náà nípìn tó náà gbà al-ukhtu ab sísítẹ̀ sísítẹ̀ tó yẹ pé bàbá ló dà wọ́n pọ̀ wọ́n ìsọmọ ìyá òun náà nípìn tó náà gbà al-ukhtu sísítà tó jásí pé màmá ló dà wọ́n pọ̀ bàbá kan náà kọ́ ló bí wọn òun náà ní lẹ́yìn yẹn azawuja wàlẹ̀mọ́ ọ̀tàkọ ló ku ìyàwó ìyàwó lógún tí yóò jẹ ó nípìn tọ́lọ́run tó tó ẹ̀yà máàkì fún nínú ogún ọkọ ẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹrú tó jóbìnrin bóyá ó ń sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ẹni yìí ẹni ẹni yìí ẹni wá lóhun ti sọ́dọ̀ ọmọ lójú ayé òun náà ni tóun náà ó jẹ lógún now báwo ni wọ́n ṣe wá pín ogún yìí akisamu lè rẹ̀ sí ìpín àwọn tí ó jogún bí sẹ̀rí àṣewá gbé kalẹ̀ ṣẹ̀rí àwa pín sí méjì ló láwọn kan wọ́n máa jẹ́ alwarithuna bilfard ìtẹ́mi báyìí bilfard yẹn ò ní pé àwọn tí ó jogún tó já sí pé ṣẹ̀rí islam gangan ni ló ti mention rẹ̀ tọ́pẹ́ àpá ìgbà ló ti mention rẹ̀ wípé ìgbà ènìyàn fún àwọn náà pè ní alwarithuna bilfard àwọn ẹlẹ́ẹ̀kejì ni alwarithuna bitasib àwọn tó yẹ pé láwọn ó jogún ṣùgbọ́n jogún tiwọn kì í ṣe pé nígbà tí wọ́n bá ń pín nípìnlẹ̀ pé sẹ̀rí àti sọ pé òkè kókó àfù àbí kókó one over six àbí kókó one third no òwú ti yẹn bẹ́ẹ̀ nígbà tí gbogbo àwọn tán nípìn yẹn tí wọ́n bá pín tán tó bá sẹ́kù tó bá sẹ́kù àkófò so ìyẹn tún jẹ́ ìpín ọ̀nà méjì tí sẹ̀rí àpín àníyàn sí now àwọn owó wa ni àrùwárí fún nàbìlì fard sẹ̀rí àjọ àpín wọn jẹ́ méjìlá so àwọn obìnrin wọn jẹ́ mẹ́jọ nígbà táwọn ọkùnrin táwọn jẹ́ mẹ́rin hmm. so nítorí àkókò because ọ̀rọ̀ ogún tá à ń sọ yìí kì ṣe nǹkan tí a lè go deep tanyanya lórí ẹ̀ hmm. bí o sì pé kákan nǹkan tá a fẹ́ jẹ́ kí ó di mímọ̀ fáwọn èèyàn ni wípé kò sí ní tí Islam ò dá sí hmm. ní tá a fẹ́ jẹ́ kó di mímọ̀ fáwọn èèyàn nìyẹn so um, àwọn tó jásí pé wọn ò jogún àtìpín tó yẹ kí ẹnìkọ̀ọ̀kan ó ní ẹ jẹ́ ká lọ síbẹ̀ yẹn náà nítorí time alfurudu wa asahabuha ogún kọ̀ọ̀kan àti ìpín ẹnì kọ̀ọ̀kan àwọn tó nípín kọ̀ọ̀kan àkọ́kọ́ ìpín tí islam pín tó wà ní ṣẹ̀ríà islam ó jẹ́ mẹ́fà sáà kúránì tó made mention anesfo ẹni tó yẹ pé tó kú bá kú áfù ní ó lẹ́tọ̀ọ́ sóhun ó wà. olùgbò tó kù filẹ̀ ìdajì ìdajì ní ó kù ó wà. àfúlùfù ẹni tó yẹ pé wọ́n tọ́jú ní ó ó wà afolothani ẹni tó jásí wípé two third nínú òkò ó wà asodosu ẹni tó jásí pé tóun òkò ń tiẹ̀ òun ni one over six ẹni tó dẹ̀ yẹ pé òun òkò kínú ni tí ó kó ó wà tó jásí pé one over eight ẹni tó yẹ pé rúbọ̀ àrúbọ̀ ní tiẹ̀ hmm. one over four nínú òkò ó wà so àwọn ìpín tá a wá dárúkọ wọ̀nyí báwo ni wọ́n ṣe pin àwọn olódẹ̀ ni anisfo ẹni tí ó kó lájì nínú ètò kú bá fi ilẹ̀ lẹ̀ àwọn márùn-ún ni nínú àwọn tó jogún ẹni àkọ́kọ́ òun náà ni azáòjò tí ìyàwó bá kú tó fogún lẹ̀ tó fọkọ lẹ̀ ọkọ ẹni tí ó máa jẹ́ pin ọkọ nínú ogún yẹn òun náà ni anisfo ìlàjì ogún tí ìyàwó fi lẹ̀ ṣùgbọ́n lájì yẹn ó jẹ́ pẹ̀lú májẹ̀mú tàbá Quran chapter four verse twelve ibẹ̀ lọ́ba àlékí ọlá ní tí ń sọ yẹn ó ní wálẹ̀ kún máa taraka azwajukum ìlàjì tíyàwó yín tó kú bá fi ilẹ̀ o ní ó máa jẹ́ tẹ̀yìn ọkọ in lam yakun lahunna waladun tíyàwó yẹn bá jẹ́ ìyàwó tí ò bímọ àìmá bímọ yẹn tí ò bímọ fọ́kọ tí ò sì jásípò ti lọ́mọ níbòmíì tẹ́lẹ̀ tá a jẹ́ pé ìyàwó tó kú kò lọ́mọ fọ́kọ kò bímọ míì síbòmíì tẹ́lẹ̀ tí ò lọ́mọ rárá gbogbo property tó fi ilẹ̀ lẹ̀ Islam ní ọkọ ní òní àfùn nínú ẹ̀ so ó jẹ́ ẹni àkọ́kọ́ nínú àwọn tó yẹ pé ìlàjì ogún ni ó máa jẹ́ ti ti tiẹ̀ ẹni ẹlẹ́ẹ̀kejì albintul wahida ọmọ òkú tó jóbìnrin ṣùgbọ́n tó yẹ pé lóun nìkan òun náà lọ́wọ́ òkú yìí kò ní wájú kò ní lẹ́yìn ìdá àlàmìyẹ́kùn máa ha máa yà síbò ha tí ò sẹ́lómi ta pé tó bá ti mú kan o pé eléyìí ó tán kó ìyókù tán lẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ náà ṣẹ̀rẹ́ islam jẹ́ wáyé pé ìlàjì ogún tó kù fílẹ̀ ló náà mú tábà Quran chapter four verse eleven níbẹ̀ ó ń sọ ń bẹ̀ yẹn ó ní wa in kanat wahidatan falaha nisfu hmm. tó bá já sí pé ọmọ tí òkú fílẹ̀ ó jẹ́ ọmọbìnrin ó sì jẹ́ ònìkan kò hmm. níwájú kò ní ó lóun náà ó kó half so Quran chapter four verse eleven ó nìyẹn ìran ẹlẹ́ẹ̀kẹta àwọn èèyàn tí ó máa kó anisfu tí ó máa kó ìlàjì half nínú ogún tó kù bá fílẹ̀ òun ni bíntùlì ibùnì òkú kú yìí ó bímọ ọkùnrin tẹ́lẹ̀ ọmọkùnrin yẹn ti wá kú but kọ́ yẹn tó kú ó ti bí ọmọbìnrin kalẹ̀ sọ pé ọmọbìnrin yẹn kì í ṣe bàbá àti ẹkọ ló kú yẹn mm-hmm. so ọmọ ọmọ lòun so bíntùlì ibùnì yẹn náà òun náà mọ kó wá nínú ogún tó kú fi tí bàbá ti sí ìyá rẹ àbí ìyá bàbá tó fi tá a àwọn míì tó jásí pé wọ́n lẹ́tọ̀ọ́ sí kinní ìjó ń lọ tí ò sójú lówó ọmọ gẹ́gẹ́ tó kú bí tí ò sí hmm. tó jẹ́ pé lóun nìkan náà ní ń dúró gẹ́gẹ́ bí ọmọ wọn níjọ́ náà lọ́hùn òun náà mọ̀ kó ní sùn ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn tí ó mọ̀ kó af nínú ogún tó kù bá fi ilẹ̀ hmm. alẹ́ oko tó ṣẹ̀kí kọ̀ àǹtí òkú tẹ́jọ́jọ́ ọmọ ìyá ọmọ bàbá àǹtí gangan tí wọ́n jọ jẹ́ ọmọ ìyá ọmọ bàbá. ìdá kẹ́ẹ̀nẹ́t wáhídà tó yẹ ẹ dákun tó lọ́wọ́ ẹ ti sọ lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ yìí kí ẹ sọ̀rọ̀ a lè yẹjú lónìí nìkan bọ̀ láìtàláì ọ̀rọ̀ ńlá ni ṣùgbọ́n pé kò ló gbọ́ ṣáàlá o a máa gbé wá ní dakọ̀ kan tó yẹ pé ọ̀rọ̀ yìí a Islam tó pé ni ó dàbí lójú gbọ́n àti ń gbọ́ wọn lé náà nísìnyí mọ̀ pé ah tí wọ́n ń ah Islam mọ̀ yẹn ju gbogbo nǹkan o tí wọ́n bá lè tẹ̀lé wàlá kò ní sí wàhálà àmọ́ ẹja dókè lọ́hùn wọn á tún yanjú ọ̀rọ̀ díẹ̀ sí fún wa kó tó di pé a máa dágbére lórí ètò tààrọ̀ yìí ẹ ṣeun ẹ kú kalẹ̀.